àwọn obìnrin eléré ìdárayá àkọ́kọ́ tí ó ga jùlọ ìkíní Azizat Oshoala Azizat Lamina Oshoala tí a bí ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 1994 ó jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí kò lẹ́gbẹ́ tí ó sì ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spanish Liga FC Barcelona bákan náà ni ó ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá fún àwọn ẹgbẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ gbajúgbajà agbá agbábọ́ọ̀lù tí a mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lùbìnrin tí ó dára jùlọ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ó gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lùbìnrin ilẹ̀ adúláwọ̀ tí ó dára jùlọ ní ẹ̀ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ Azizat lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Air Force Primary School ní Victoria Island ní ìpínlẹ̀ Èkó kí ó tó tẹ̀síwájú ní Aunty Ayọ̀ International ní Ìkòyí ní ìlú Èkó fún ẹ̀kọ́ girama tí ó ṣe ní ọdún 2009. Azizat ti fi ìgbà kan rí gbá bọ́ọ̀lù fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù òkè òkun bíi Arsenal àti Liverpool pẹ̀lú àwọn Rivers Angel àti FC Robo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó gba ìfẹ́ àmì ẹ̀yẹ àwọn agbábọ́ọ̀lùbìnrin ti ikọ̀ ẹgbẹ́ Arsenal ní ọdún 2015. Ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà adúláwọ̀ àkọ́kọ́ láti gbá bọ́ọ̀lù sínú àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje àwọn obìnrin ti UEFA tí ó sì ṣe ìrànlọ́wọ́ ìjáwé olúborí fún Barcelona ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti àgbágbẹ́yìn kan. Other players are available and Alexia. Thousand fans are and Barcelona and Chelsea are Fourth time in their history, they will have to try and find a way back. Uh, Oshawa tries to take the strike. Pass what the team can do. I think Jess Carter is offside anyway, but just covering covering the number. A good run from is just needs to. First half goal in five of their ten games. Now Half of games in the Champions League. ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún two thousand and twenty-one Azizat di obìnrin ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ láti jáwé olúborí nínú ìdíje UEFA lẹ́yìn tí Barcelona na Chelsea ní àmì ayò mẹ́rin sí òdo nínú ìdíje tí ó gbẹ̀yìn ju gbogbo ẹ̀ lọ Azizat ti ṣe dáadáa fún ìdílé rẹ̀ àti àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó ń díje fún òun ni ọ̀gá àgbà àwọn Super Falcon lẹ́yìn tí ipò náà bọ́mọ Desire Okparanuze lọ́wọ́ látàrí wípé ó pàdánù àwọn ìdíje tí ó lágbára fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ Azizat fún àwọn idán tí ó ń pa láti gbá bọ́ọ̀lù sínú àwọn ẹlẹ́ǹkejì olúfúnkẹ́ tí a túmọ̀ sí fúnkẹ́ òṣónáìkè tí a bí ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n ọdún 1974 jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀yìn orí tábìlì ti orílẹ̀-èdè nàìjíríà ó ti díje fún orílẹ̀-èdè nàìjíríà ní summer olympics ti ọdún 2012 ọmọdé ni ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀yìn orí tábìlì rẹ̀ ní òpópónà àkẹ́jù ní Ṣómólú ti ìpínlẹ̀ èkó ní ìbẹ̀rẹ̀ àwọn ọdún 1980 ó máa ń jọ àwọn ènìyàn lójú tí ó sì tún máa ń pa wọ́n ní ẹ̀rín púpọ̀ lákòókò náà nítorí pé ọjọ́ orí rẹ̀ kéré púpọ̀ arábìnrin olúfúnkẹ́ lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti community primary school tí ó ti wá di ọláolú primary school àgúnbíadé ṣómolú ní ìpínlẹ̀ èkó ó jáwé olúborí nínú ìdíje tí ó ṣe fún ilé ìwé rẹ̀ ní yàrá kẹrin lẹ́yìn tí ọ̀gá àgbà ilé ìwé náà ọ̀gbẹ́ni G.O. Taiwo gbóríyìn fún lójú gbogbo àwọn ọmọ iléèwé náà ó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ ní iléèwé girama ní Igbobi Girls High School ní Yaba léyìí tí ó ti kúrò ní yàrá ẹ̀kọ́ kẹrin láti tẹ̀síwájú pẹ̀lú ètò ẹ̀kọ́ àti ìrìnàjò iṣẹ́ ọ̀jọ̀gbọ́n rẹ̀ Olúfúnkẹ́ díje nínú Summer Olympics ti ọdún 2016 ní Rio de Janeiro nínú ìdíje alákọ̀ọ́kọ́ ó ṣẹ́gun Mariana Sahakien ti Lebanon òun ni ó gbégbá orókè fún orílẹ̀-èdè nàìjíríà. arábìnrin olúfúnkẹ́ díje nínú summer olympics ti ọdún 2020.